làwọn tó bá lárí sìkú jùlọ tó wá ní oṣù lọ pépé pẹsẹǹtì kò jáde gba ìgbà mi ẹ má lè ní oṣù ní oṣù ní oṣù ní oṣù pẹsẹǹtì. irú àwọn tó ń bọ̀ ẹ̀ lọ́wọ́ ìṣọ̀rọ̀ àwọn náà fọ́tí bílíọ̀n lórí kò pẹsidẹ́ntì fọ́tí bílíọ̀n kò sì ní jáde lákàtì wọn owó owó fẹ́ dàgbà ní ìṣúná dínà. Buhari ń gba donation káàkiri ọgbà lókè ní ọgbà òjò ní Kano ọgbà nǹkan ìgbà àkàlẹ̀ fọ́tò orí ìgbàgbé campaign ẹ̀rọ tó lọ́wọ́ lọ́wọ́ ọ̀pọ̀ rẹ̀ mẹ́ta ń kéré náà ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ẹ àbí àbí méjèèjì. àwọn tó àwọn tó lójú lórí àwọn èèyàn òun làwọn tó bá láì jìkì jù bá ti náwó tó ni ẹ bá ti náwó jù ibú ẹyọ kó tó káàdì ẹyọ kan wọn fún yẹn one thousand àlè lórí kíkọ fásitì àtẹkà kan náà one thousand wọn lè ẹtì gbowó títì ìjọ náà lọ́wọ́ yìí tẹ́ ẹ bá ẹtì gbowó omi tẹ́ ẹ mọ̀ ọmọ ẹtì gbowó omi tẹ́ ẹ tà tẹ́ẹ̀mù yẹn fún ẹtì ìjọba fún ẹgbẹ́ ìwé ẹ̀mọ́. àní sọ́lá àtọ́lá wọ́n wọ́n kílọ̀ wọ́n dúró bàtà fọ́tà sáré ó láwọn èèyàn ẹ̀dẹ̀ tí wọ́n máa kọ́ ní nítorí ìgbèkùn owó ẹ̀. a máa pẹ́ èrè tó bá bẹ̀rù pé ẹ̀rí ẹ̀ balẹ̀ bì ẹ̀ẹ́kàdé yẹ ọ̀gbà tó bá yàrá ìfọ̀yín. tọ́ọ̀dì àmọ́ anáṣẹ́ sínú olé

olùkùránì náà náà ni tó lọ́mọ tó kùránì kàlámù láì wọn ni ó pèlè kàlùkùlà ọ lọ àwọn òfin kàlámù láì ni tó kọ́rọ̀ lọ́wọ́ òfin ọ̀rọ̀ ní kì í ṣẹ̀dá àwọn tó ti jọ wọn pátó wọn ìjọ náà torí pé ẹ̀dá máa ń gbé ẹ̀dá máa ń gbé bá ti gbé lórí kan tí ò ní wúlò mọ́ ìmọ̀ mahamudu fún yàrá ni wọ́n ní wọ́n lọ sí wájú bá àti dáàbì wọ́n máa gbìyànjú àti fà ń bò sì dìlé òun. nígbà tí ó ti ṣe náà ló ti jẹ́ ọ̀nà ó náà ti kúrò fún ilé ẹ̀dọ́ ti kìbọn náà wọ́n lọ. táàbẹ̀ rẹ̀ ni ìdè náà ṣe báyé jíìlù tó àdìde ayé ta bàbá òun èèyàn tẹ́lẹ̀ ní eégún ni fifteen díà ṣègbò ní bàjá pátákátá bá jáde kò ní rérò ìròyìn òbí tó wà ń bẹ̀ olódò ìgbà báyìí dé tẹ kọ̀ndẹ́mù àwọn bàbá àwọn títò kẹ́yìn wọ́n àti tẹ́tẹ́ ṣe bàbá kan lánàá lẹ́bi ìwé ìyá yín ti yín mùsùlùmí bàbá yín ti yín mùsùlùmí títò kẹ́yìn wọ́n títò tẹ́tẹ́ yín lọ́wọ́. ìgbàdúró onígbà ní tògbó ni kí wọ́n lọ síbi aláàmì ńláńlá gbogbo tí mo ti ń sọ̀bọ̀ lápẹ̀ ẹ̀ka nǹkan kéékèèké ni gbogbo eléyàn àwọn yẹn ti ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹgbẹ́ ìta tó pátá yẹn kò sí kánú ẹ̀ tó sì máa ṣẹlẹ̀ kọjá ṣùgbọ́n àwọn náà làtọ̀ kẹ́ńdẹ̀kẹ́ńdẹ̀ yìí nìkan kánò ti bẹ̀rẹ̀ àwọn kẹ́ńdẹ̀kẹ́ńdẹ̀ mẹ́wàá wà tá a bẹ́ẹ̀ ká yìí àti ìtàkọ́kọ́ ni àti tó bẹ́ẹ̀ fà wọ́n lọ kó sẹ́yìn àlọ́bẹ̀ báárí rọ́bì aláwọ̀ aláàánú wọ́n lọ kó nàkọ̀ ọ̀ọ́dán nàtà àgbà. à ń bẹ lórí ìjókòó ìjọ tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ à ń bẹ lórí ìjókòó à ń sọ̀rọ̀ lọ́wọ́ níbi àti sọ̀rọ̀ yìí àtàlẹ́ nàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lànà ọ̀pọ̀nba ìjọba àbàwà ìtawà wọn nà nà sọ̀dáka ebi tá a ti wà yìí à ń sọ̀rọ̀ àná ti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tẹ̀lé kọjá yìí àwọn ọ̀rọ̀ tó fà fọ́lọ̀ máa sọ̀rọ̀ kàró àwọn èdè kìíní tẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ ló ní tẹ̀ ń sọ̀rọ̀ lé lórí kọ́ọ́lù àwọn tàbí sọ̀rọ̀ àwọn ọ̀fà tó nà sọ̀dáka pa à ń sọ̀rọ̀ nípa àlùkí àmà ìgbà tó ó pè é kọ́ọ̀lù àwọn ọ̀fà wà láyéláyé ayé òní parẹ́ àlùjámọ́ ló lè dé hàtà sára ọ̀kọ̀bìlà afọ àyà rẹ̀ títí sẹ́yìn eré àwọn oríṣi àmì mẹ́wàá nígbà táwọn mẹ́rin wọn máa ṣẹlẹ̀ pátápá òun àlùjámọ́ lọ́wọ́ tó dé. alákọ̀ọ́kọ́ àbájáde dùkán àlejò sọ̀rọ̀ òye pé dùkán òdìsí àkẹ́rù kan àlejò sọ́tù dùkán wọ́n ti papọ̀ ti bọ̀ sọ́tù dùkán àlejò sọ̀rọ̀ dùkán ọ̀sọ̀dọ̀ gbogbo ìwà sọ̀rọ̀ yìí ló wà dàjáàl ọ̀sọ̀rọ̀ dàjáàl ọkùnrin kan tó fi rẹ̀ lọ́lọ́run nígbà tó kàn yín bá ń bọ̀ ọ̀sọ̀rọ̀ rẹ̀ wà dáàbà ọ̀sọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ bí òun tó ń bá sọ̀rọ̀ àmì àmì la àmì ayé sísọ̀kalẹ̀ yìí fọmọ mọ́lá òkùnrin ayé láti àgbègbè ní Iran ṣé ọjọ́ ìfẹ́ ọ̀gá sí ti báyìí òkè yóò bá dẹ̀ fún oṣù lọ́lá lápára bára àyàkọ́lé fọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wà á nílò sáríkà àníyàn fún ọkọ̀ ìjọ ọ̀pẹ̀ ní àníyàn ìbá wọn pé mẹ́rin tàkùn jù lè kórè làádá ní tàkùkù mẹ́fà ilẹ̀ màásà àníyàn ìwé kọ́ ọ̀sẹ̀ ní kórè làádá ní ìlú ádá ìlú ẹgbẹ́ ẹgbẹ́ ní ọ̀sẹ̀ lórí kápẹ́tà yámánì gẹ́gẹ́ ní dẹ́gbẹ́ ilé kọ́ ọ̀sẹ̀ ń bẹ̀ ní oṣù àwọn èèyàn káàkiri ayé nínú ẹ̀dá wa mi àníyàn wọn pé wọ̀ọ́rẹ́ ọ̀hún pé dípò kí wọ́n pa àwọn tó lè jẹ́ àwọn àwọn ọ̀fẹ̀sẹ̀ báyọ̀ lómi ni wọ́n á pàwọn lómi lápò. àdìsí wà nínú sahih muslim àdìsí tọ̀tọ̀ kan lọ́wọ́ ìwà yìí lọ́wọ́ ìwà nínú afẹ́ ọkú wẹ́wẹ́ pẹ̀lú àwọn àdìsí àti muhammad sọlọ́mì ìfọ́sọ̀rọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni ètè ètè ni ìbẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ mo sábà yóò ti káàkiri gbogbo ayé pé gbogbo ayé ní ọ̀rọ̀ tẹ̀lé òde buhari ló gbé gbogbo ayé ní òde ọlọ́run yìí bọ̀ ọ̀rọ̀ táwọn ẹ̀fọn sọ ayé rẹ̀ ló ló kura ní. ẹlẹ́ẹ̀kejì ni dàjáàlì dàjáàlì lọ́wọ́ sí ẹ̀ ló ní bọ̀ dàjáàlì èèyàn ni olójú kan ni ojú òkú rẹ̀ kọ́ ojú òkú kan ní rí náà. àníbísọ̀ ọ̀sán ti ju èdè a pọ̀ nínú àwọn àdìsí ẹ̀ tí ń kà bákan yẹn bùkálẹ̀ àti sọ̀rọ̀ ìwé sí bùkálẹ̀ àti wọ́n sí àníbísọ̀ ọ̀sán kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n àwọn ìjọ kan bẹ́ẹ̀ musulmi mùsùlùmí ìjọ kẹfẹ́rì ìbò ìjọ àwọn mùsùlùmí ìjọ amadíà àwọn onídàájá ni wọ́n lè ṣe ìwọ́n ní tírèèdì ni àgọ́ ọ̀sùn wọn ni wọn àti ọ̀sán bá gbogbo ìjọba ń sọ̀rọ̀ ẹnu kùránì tóyìn àdúgbò ọ̀kan sọ̀rọ̀ ẹnu àdìbì tóyìn àdúgbò tó ìwọ̀n mọ̀tínà àdìbì jọ sí jàjálẹ̀ bá jáde sórí ayé ọ̀nà méjì lọ́wọ́ mọ̀tínà oríṣi ọ̀nà méjì wọn bá wọlé olùmọ̀tínà ọ̀nà méjì ti lọ́wọ́ ìtumọ̀lẹ́ kà sọ tí wọ́n máa jáde jáde padà lójú ọ̀nà kọ̀ọ̀kan tó ń jẹ́ wọ̀ mọ̀tínà kọ́mọ̀ bàtà mọ̀ nípìn ọ̀rọ̀ ìfalẹ̀ tó bá ibi sọ́dọ̀ pé nígbà bàjẹ́ bá dé ìfalẹ̀ òkè ìfalẹ̀ pọ̀ àdìbì ìfalẹ̀ ọ̀padà jáde nígbà bá tó ká Zulkarnain nínú sọ àwọn nínú sọ kìlìkà ọ̀sọ̀ Zulkarnain. nínú ọ̀rọ̀ àwọn àbá yóò jáde pé inú òkú bí Zulkarnain ni pé àníbi n'ime sọ̀lá nínú ọba tó a gbogbo ayé tọ́pẹ́ ọba tó jẹ́ ìṣèlú gbogbo mùsùlùmí méjì la níbi suleman aleyhi salatu wa salam ẹni kejì ní lórí kọ́ni ní nípa kúrò ẹ̀dọ́wọ̀ ìkọlọ̀ wà tó bá fẹ́. àwọn kèkèrè méjì tó jọba tó káyà yé ìnáwó àti bùkútà náà sọ̀rọ̀ làwọn tó ń lọ ní